عدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم حديث تي أكفر عواني إجاجو òun ni hadithu tí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nú àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi hadithu tí abdullahi bin amr bin al-as radiyallahu anhu an abihi tí ó gbà wá bákan náà ummul mu'minin aisha bintu siddiq radiyallahu ta'ala anha wa an abiha tó ń gbà wá bákan náà àdéhùn yìí tún wá látọ̀dọ̀ abu huraira radiyallahu ta'ala anhu wọ́n ní anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní waylun lil aqabi minan nar àti ṣe àlàyé ìtumọ̀ hadithi yìí níjẹjọ ẹnu ah, ọ̀rọ̀ kan àbí méjì tó kù tí àyọ̀gbà wa láti ṣàlàyé rẹ̀ ń pa rẹ̀ ní aṣọ ká tó wá bọ́ síbi hadisi wa tòní insha allah aṣọ tó fa okùnfà hadisi yìí ń pa pé anagba muhammad sallallahu alayhi wa sallam orí táwọn kan ṣe àlùalá tí àlùalá yìí omi àlùalá kò kárí ẹsẹ̀ wọn lẹ́yìn lànàbí wa ń kígbe wa ń sọ lóhùn tó lò képe asbigul wudu waylun lil aqabi minan nar ẹ jẹ́ kí omi àlùwàlá kọ́kọ́ kárí gbogbo bí ọba yọ kárí torí pé ègbé ìyà kọ́ máa bẹ fún àwọn gìgísẹ̀ kan tí omi ò débẹ̀ nínú iná. nínú ẹ̀kọ́ ńláńlá tí a gbọ́dọ̀ kọ́ ń bi hadithi yìí lẹ́yìn eléyìí tí a ti ṣàlàyé jẹjọ́ òun ni pé isti'malu ma yamna wusul al-ma'i ila al-basharati haram gbogbo ntí èèyàn bá tọ́ sọ́wọ́. So àbí ọ̀tọ̀ sẹ́sẹ̀ tí ó wàá fi dí kí omi ọmọ ráyè di ara rẹ̀ èèwọ̀ ni anagba muhammad sallallahu alaihi wa sallam ẹ wo àwọn tí kìí ṣe pé wọ́n tún wọn ò tọ́ nǹkan kan sẹ́sẹ̀ wọ́n ń ṣàlùwàlá ordinary lè náà ni àmọ́ pẹ̀lú mistake àlùwàlá wọn ò kárí kíni omi ò dé gìgísẹ̀ wọn ànábì ni waylun lil a'qabi minan nar káwá fi eléyìí pé àkíyèsí pàtàkì jùlọ àwọn obìnrin wa kí wọ́n bẹ̀rù ọlọ́run lára ara wọn mọ̀tọ́ kìnnì kan ṣe kánná ni kìnnì kan mọ̀tọ́ ó sì gbọ́dọ̀ wà ń bẹ̀ fún ẹjọ́ báyìí ni òfin ní bàjẹ́ obìnrin mùsùlùmí gbogbo tí ọba ti ní jómi ó débi tọ́lọ̀ ní ó débi àlùwàlá èèwọ̀ ni láti lò torí báyìí hadithu wailun lil aqabi minan nar gbogbo ẹni tọ́ba ipò ńlọ́wọ́ àmọ́ àmọ́ tó fi nǹkan kan sí ẹsẹ̀ rẹ̀ àbọ̀wọ́ àbóríkèríkè ara míì tọ́wá ṣe pé nǹkan yìí ni ò ní jẹ́ kó mi ọ́ráyè débẹ̀ gbogbo omi tó mi ọ̀bá dé kọ́ mọ́ ọmọ pé wẹ́ẹ̀ lòun ègbé ìyà nínú náà jẹ́ ànámà lànàbí ní ọmọ ẹ̀bẹ̀ fún ara bẹ́ẹ̀. àyàfi ẹni tó bá ṣe pé ó fi ṣe àwòsàn àrùn kan tí ń dà láàmú ni lápèjúwe nísìnyí ẹni tí ó fẹsẹ̀ bù àbọ̀wọ́ náà ló fi bù tí wọ́n wá wé plásta wọn lẹ̀ mọ́ ni wọ́n báńdéjì ẹ̀ ní eléyìí yàtọ̀ dọ̀rúrà nìyẹn ṣẹ̀rí àti fààyè gbà yẹn nígbà kan tí ò ní máa lọ títí nígbà tálàáfíà bá ti dé tó tútù yóò tún padà sípò bí ó ṣe wà àmọ́ èyí tí ọ̀lẹ́tọ̀ rárá òun ni ìmọ̀ lo nǹkan kan lẹ́sọ̀ọ́ ni àbí nǹkan torí nǹkan kan míì ni tí ọ̀wá ní jẹ́ kó mi ọkàn bí tó yẹ kọ́ kan máa lò àlá wailun lil a'qabi minan nar eléyìí ni àlàyé tí ó kù tá a fẹ́ ṣe ń pa hadithu wailun lil a'qabi minan nar kọ́lọ̀ kí ó ṣe آه، حديث واتني آه، حديث واتني الحديث الرابع هني حديث ولكني آه، تنوكا حديث نافوا بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنف إماء ثم ليتنفر ومن استجمر فليؤتر وإذا استيقظ أحدكم من نومه فليستكثر يديه فليستكثر يديه قبل أن يخلينا في, في إنائه ثلاثا فإن أحدكم لا يدري أين باتت يده وفي لذ مسلم فليستنشق بإن نقارين من الماء وفي اللفظ من توضأ فليستنشف عن أبي هريرة رضي الله تعالى عنه قال أو أن الرسول صلى رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم أبو هريرة رضي الله عنه عبد الرحمن بن صخر الدوسي àti sọ nípa ìtàn Abu Huraira òun náà tún ní sọ̀hábí tó gba hadithi wa tòní wa. Abu Huraira ní mo gbọ́ láti ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá anábì sọ pé idha tawadda ahadukum bí ẹnì kọ̀ọ̀kan yín bá sàlùwàlá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ṣe kíni tó bá ṣe àlùwàlá. idha tawadda ahadukum ìbéèrè tó yẹ ká bẹ̀rẹ̀ wa ni pé tó bá ṣe àlùwàlá ni àbí tó bá fẹ́ sàlùwàlá ìdá àtàwọ́dọ̀ àhádùkùn ìtumọ̀ tí ó mú wá nítumọ̀ èdè òní pé ńgbà tó bá ṣe kíni ńgbà tó bá sàlùwàlà àmẹ́lẹ̀ yìí nu mẹ́fọ́dù lárúbáwá tí wọ́n máa fi sọ̀rọ̀ ni lárúbáwá máa lo fẹ́ẹ̀lù mọ́ bí tá à ń pè ní past tense tí ó sì pé tí ìtumọ̀ yóò sì mú wá ní fẹ́ẹ̀lù mọ̀bọ́ọ̀rì ntí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá ìdàkùntùn ilẹ̀ sọ̀lá ìtumọ̀ rẹ̀ mẹ́rin ni pé bẹ́ẹ̀ bá fẹ́ dìde lọ kírun o fọ́ksìlú ojú òkàkùn àbí ńgbà tí yẹn bá dìde tó dé mọ́sálásí náà ní òtún sàlùwàlá a ti sàlùwàlá ká tó kọ́ ọmọ ilẹ̀ sọ̀lá ti ni irú ìtumọ̀ yẹn ni hadith yìí náà ìdá tàwọ́ bọ́ àhàdùkùn ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín bá ṣe tán tó bá fẹ́ ṣe àlùwàlá fàlìyẹ́jàl fi àǹfìhì máa à fàlìyẹ́jàl fi àǹfìhì máa à kó fi omi sí imú rẹ̀ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá fẹ́ ṣe àlùwàlá nínú tí a máa ṣe nú àlùwàlá ní kíni ká fi omi sí kíni ká fomi sí imú wa. ìfomi sí imú oríṣi méjì ló pín sí ká kọ́kọ́ gbé omi níwọ̀nba ká fà á símú eléyìí là ń pè ní alistinshak oríṣi ọ̀nà méjì là á fi tọ́jú mu wa bá a bá ń ṣàlùwàlá èèyàn sì gbọ́dọ̀ ṣe méjèèjì kò gbọ́dọ̀ jẹ́ ọ̀dàrú gẹ́gẹ́ bá di ìsìsẹ́ wí fọ́lìyàjà àlùfì àǹfìhì máa kọ́ páàsì omi kójú omi ó dé imú òun fún màlíyà ń tafẹ̀rẹ̀ lẹ́yìn náà kọ́ wá jẹ́ kómi náà tó ṣe kíni kómi yẹn wálẹ̀ gbogbo bí yẹn bá fẹ́ ṣàlù àlà méjèèjì yìí lọ́kọ̀dọ̀ ṣe àìwá kan bomi sí mú kó ipe ní àníírí àti darí omi àlù àlà yẹn mọ́ àbómi ò ní dé mu àkàmọ́ wa fọ́n mú <laughs> tí èsì pómi tí ó ti lọ sókè òun la ní kọ́ jáde padà ohun tá a di ti wí ni pé fàlìyàjà àfi àǹfì yìí máa à kó fi omi sí mu rẹ̀ tó mọ léyàn tẹ̀fẹ̀ omi yẹn náà ni kọ́ wá ṣe kínni kọ́ wá bí ó ṣe tún jáde padà bí a ṣe ṣe àlùwàlá ni alistinshaku walistinthar ìfa omi sí mu kásì wá jẹ́ kómi tá a fà sí mu yìí náà kó tún jáde padà. anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith mi anabi ni filistin filistinshaki. إلا أن تكون صائما وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أنا بنبي أبا فيصل ولا كيسي قرر في أمري ملاسا بالغ في الاستنشاق جمي نو دوكي جمي ونو هموري بالغ في الاستنشاق إلا أن تكون صائما أفتو بانك باوي لكم أو داجوي èèyàn gbọ́dọ̀ ma fi omi símú kómi náà dénú mú dáadáa tí ọba jáláwẹ̀ àmọ́ ilà ń na sọ ìmọ̀ àwẹ̀ ọrọ yẹn lèyàn gbà ní àwẹ̀ náfìlà ní tí èsì dandan ni òfin ni látọ̀dọ̀ anábìà Muhammad sallallahu alayhi wa sallam pé ẹni tí ń bá ń kì í wá fi omi púpọ̀ dépò ó fi wá na sọ nípa báyìí bẹ́ẹ̀ ọba ní níbi ṣe bẹ́ẹ̀ bá sì jáláwẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní kọ́ rárá ṣe díẹ̀ níwọ̀nba kọ́mọ àti pélé ni ọ̀wà afáǹtó fi máa bára rẹ láwẹ̀ jẹ́ ìtumọ̀ hadith nìyẹn balik fil istinshaq illa an takuna sa'ima. idan ọ̀nà méjì ni òfin tó wà ń bi dáadáa ń ṣàlù àlámpa àti mọ́ imú wa ká fa omi símú ká sì tún jẹ́ kómi náà wá síta padà ní ẹ̀ẹ̀mẹ́ta bẹ́ẹ̀. àdìsí yìí ẹ rí i pé a ti sọ pé al-imam abdulghani al-maqdisi tó ṣe tíra yìí gbogbo àdìsí tá a bá máa bá nu tíra yìí a máa bá ń bo nínú al-bukhari a sì máa bá nu sahihi muslim gbogbo àdìsí tá a bá kan nu tíra yìí. tábàwò àdìsí yìí nínú sahihi al-imam a ní bá mọ́ an bẹ̀ falyaj'al fi anfihi falyaj'al fi idha tawadda'a ahadukum falyaj'al fi anfihi bí imaamu bukhari ṣe gba àdìsí wa nìyẹn kó fi kó fi símú kí ni kó fi símú eléyìí làwọn afa ń pè ní iqtida'u an-nafsi iqtida'u an-nafsi bí nafsi wa al-Qur'an al-Karim ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ anagba Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ míì máa wá tó ṣe pé ní kò ní pé nítumọ̀ àfi kó ṣe pé ntáwa náà ti mọ̀ pé bí ti ń lọ ní òun là á fi kún nù tuma ńgbà tí alimami Bukhari ní fàlíyẹ́jà àlùfẹ́ àǹfìhì yẹpẹ ní ọ̀rọ̀ símú níbí àbí àásà ní ọ̀rọ̀ sí mú ìtumọ̀ yẹn ni pé ní ńgbà tí mọ̀pómi là á fi ń sàlùwàlà falyaj'al fi anfihi kó fi kíni kó fi omi sí mú torí pé inú wa tá a bá padà lọ́ọ́ ka àdìsí inú Sahih Bukhari kọ́mọ̀ wàá rú wa lójú tá a bá wo inú Sahih Bukhari ǹjọ́ wa ń bẹ̀ ni pé falyaj'al fi anfihi eléyìí ni wọ́n ń pè ní kíni dalalatu iqtida'i an nínú suratul bóyá suratul nisa hurrimat alaykum ummahatukum suratul nisa hurrimat alaykum ummahatukum àṣekínni léwọ̀ àṣe àwọn ìyá yín léwọ̀ tọ́ àṣe àwọn ìyá yín léwọ̀ pé kẹ́ mẹ́rin wọn yí ẹ́ àṣe wọn léwọ̀ pé wọn ò gbọ́dọ̀ rí yín ni ìtumọ̀ rẹ̀ iqtida'u an-nas ni pé hurrimat alaykum hurrimat alaykum nikahu ummahatikum àti ilé ìwọ̀ fún yín kẹ́ ẹ fà wọn ìyá yín ṣèyàwó àbáwọn ọmọ tẹ bínú àbọ̀mọ àbúrò yín àbọ̀mọ ẹ̀gbọ́n yín tí wọ́n jọ bí yín ẹ rí i pé hurrimat alaykum ummahatukum ní kùránì wí iqtida an ń bẹ̀ yẹn ni pé ní hurrima alaykum nikahu ummahatikum àpẹẹrẹ rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ nú al-Qur'an ní lafzu yìí bó ṣe wà nù Sahih Bukhari pé falyaj'al fi anfihi ayé fẹ́lẹ́yẹjà àlùfì àǹfìhì máa kó fi omi símú nígbà gbogbo omi náà la fi ń ṣe àlùwàlá. tọ́yì eléyìí nípa ọ̀rọ̀ báwo la ṣe ṣe ìmọ́tótó mú níbi àlùwàlá. lẹ́yìn náà Abu Hurairah tí wọ́n ń tẹ̀síwájú pé anagba Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá ní wàmán istajmara falyutir wàmán istajmara falyutir alistijmaru kí là ń pè ní istijmaru Abu Hurairah ẹni ọba ṣe istijmaru ìsèjìmọ́rù ni pé ẹni ọba lo òkúta tó fi mọ́ra àlìsèjìmọ́rù wọn mú látara kí ni aljamura aljamura ni òkúta kéékèèké kì í ṣe gbogbo òkúta ń jamura àmókúta kéékèèké ẹ rí i pé àwọn alálàájì bá lọ sí mẹ́kà tí wọ́n lọ jókòó wọn ni wọ́n ṣe kí ni wọ́n ju jamura aljamura sugura aljamura kubura rọ́mùyọ̀l jamarat ìmáa ju kí ni ìmáa ju àwọn òkò kéékèèké àlìsèjìmọ́rù ni pé ìmọ́ra tá a ṣe lẹ́yìn tá a ṣe ẹ̀gbin ìtọ̀lẹ̀ yẹn tọ̀ ni àbí ọwọ́ tọ́ílẹ̀tì ó ṣe bẹ̀rẹ̀ ni tí ọ̀wá sómi nítòsí ara ìrọ̀rùn tí sẹ̀ríà ìsìláàmù ṣe fún wa ni pé èyí wá pé kò sómi nítòsí kọ́tọ̀ kó sì jáde bẹ́ẹ̀ kọ́ wọ ṣòkòtò ìsìláàmù fààyè gbà wá pé bọ̀ ọ̀bá rómi kódà bó ṣòkúta lórí ò lè fi mára ní ti ń jẹ́ sìgì márùn-ún yẹn ni pé ká mọ̀ pé ní nígbà tí ǹjẹ́ wá rómi à ti fẹ́ rómi ń bì sẹ̀ríà ìsìláàmù yọ̀ǹda fún ọ kọ́dà bó ṣe òkúta kó fi mọ́ ara rẹ lẹ́yìn ìtọ̀ ni àbí lẹ́yìn ìtọ̀ bá ṣe bẹ̀rẹ̀ àmọ́ àwọn ẹ̀kọ́ wa ń bẹ́ńbẹ̀ tó pọ̀ bó o là á ṣe é ṣe tìjìmọ́rù ńgbà tá a ara ẹ̀ ní hadith Abu Hurairah yìí ṣàlàyé fún wa wàlá anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa man istajmara falyutir inú àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ ń bi bẹ́ẹ̀ ọba rómi ṣe ìmọ́ra tó fẹ́ lo òkúta ni pé gbogbo iye òkúta tó o fẹ́ lò ó jẹ́ wútírù ó gbọ́dọ̀ jẹ́ wítìrù níta ń pè ní wítìrù ní odd number nǹkan tí a lè fi nǹkan méjì pín ẹyọ kan ni mẹ́ta ni márùn ni méje ni mẹ́sàn ni níta ń pè ní wítìrù nìyẹn kí atúnrara ṣàlàyé fọra wa ń bì náà ẹlòmíràn mọ̀ pé wítìrù tá a máa kí lálẹ́ gan kọ̀mọ̀ kó ju mẹ́ta lọ bàbá ti ní sáfì àti wítìrì níta ti gbọ́ yìí ni pé ọ̀sá ti kí méjì kó o sì kẹyọ̀ kan sí gbogbo tí ń jẹ́ wítìrù ní ń tọ́ba rí bẹ́ẹ̀ ó lè jẹ́ mẹ́ta anabi mẹ́ta kí wítìrù anabi márùn kí wítìrù sallallahu alayhi wa sallam òní pé tí ń jẹ́ wítìrì èdè lárúbáwá ni wítìrì ẹ̀dà níyà wítìrì ìtumọ̀ rẹ̀ ni pé ìrun tí ò ní jẹ́ mọ́ méjì méjì mẹ́ta la kíni márùn la kíni méje la kíni tí ń jẹ́ wítìrì nù sẹ̀ríànù bẹ́ẹ̀ bá fẹ́ ṣe stigmaru náà tó fẹ́ mára tí ò lómi tó pòkúta lọ́fẹ́ lò òfin sẹ̀ríà ni pé ó gbọ́dọ̀ jẹ́ wítìrì ni ó lò wítìrì lè jẹ́ ẹyọ kan ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje ó lè jẹ́ mẹ́sàn. lápèjúwe nísìnyí bẹ́ẹ̀yàn bá lo òkúta méjì torí pé òkúta méjì ó sì ti mọ ojú ara àwọn ibi tó ń ti sẹ̀gbìn níwọ̀nba ó ti mọ̀ òfin ni pé kọ́ wa mókùtà ilé ẹ̀kẹta wa ó gbọ́dọ̀ dúró méjì yẹn bọ́ba pé mẹ́rin nígbà téèyàn bá dórí mẹ́rin lórí pé kìnìún yìí ti mọ́ òfin ni pé kó mú ẹ lẹ́ẹ̀karùn wa mọ́ni sẹ́jìmọ́ra fàlìyóòtìr ọgbọ́dọ̀ jẹ́ pé wítìrì ni ni ó fi parí rẹ̀ mọ́ni sẹ́jìmọ́ra fàlìyóòtìr kọ̀bá wàá bá débi méje kọ̀bá bá débi mẹ́sàn-án nígbà tó bá sàtò ó rí i pé kinní yìí ó ti mọ́ àmọ́ ó kéré yẹ́nyẹ́ kò gbọ́dọ̀ kéré sí mẹ́ta eléyìí wá nu hadithu mi tá hadithu náà fẹsẹ̀ nílẹ̀ hadithu salman alfarisi ọ̀kan náà àwọn sàhábà nàbà muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní salman alfarisi. Salman al-Farisi ọwà nínú Madina njọ kan àwọn Yahudi tí wọn jọ ń gbèlú Madina wọn wá ń sọ fún Salman al-Farisi pé ah, rasulukum anabi yìí wọn ò jíṣẹ́ Ọlọ́run tọlọ ọ̀ràn sí wọn yu'allimukum kulla shay èyí ṣe gbogbo nǹkan ní máa kọ́ yín ni gbogbo nǹkan ní máa kọ́ yín ni Salman farisi bó ṣe yẹ kí gbogbo wa náà rí nu gán bá challenge yẹn kẹ́yìn wá dúndùn pé yes mo tó challenge yẹn gbà. Salman al-Farisi ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ní ma kọ́ wa torókó ti mọ̀ pé Yahudi ewu ń wí ẹ́ gan ni yóò sì wá ma gbogbo nǹkan jẹ́ ọmọ akọ yín gbogbo nǹkan Salman al-Farisi ní naam yu'allimuna kulla sayyi'at al-qira'a kọ́dà ọkọ wa débi pé bá a bá ṣe ẹ̀gbin bó la ṣe mara àbó òtútù ìgbẹ́yìn wọ Yahudi bó ti yẹ káwa náà rí nìyẹn ó tún fẹsẹ̀ rin lẹ̀ ń da lóhùn bẹ́ẹ̀ ara ẹ̀ ní Salman al wọn kà fún Yahudi pé kọ́dà ara ń tà nẹ́bi kọ́ wa ni pé wa alla nastajmira bi aqalla min salasati ahjar pé kọ́dọ̀ ọkọ wa débi pé bàbá fẹ́ ṣe ìmára tó ní òkúta a gbọ́dọ̀ jó kéré sí òkúta mẹ́ta nípa báyìí ni pé hadith anabi muhammad sallallahu alaihi wa sallam a máa túmọ̀ ara wọn òun làwọn afáà máa ń pé hadith kan wà tí ó jẹ́ kíni tí ó jẹ́ mutlaq àti sọ́njọ́ ní ọ̀kan sì wá tí ó jẹ́ muqayyad ẹ̀rí pé hadith ìfàlì yóò tẹ̀ mutlaq nìyẹn kọ́sà ti ṣe ní odd number gbogbo yẹn bá fẹ́ ṣe ìṣèjìmọ́rò kó ṣe é ní odd number odd number yà wá ló lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ yọ̀kan ó lè jẹ́ méje ó lè jẹ́ márùn hadithi Salman farisi ó wá jẹ́ mọ̀kọ́yàdù tó fún wa pé kò gbọ́dọ̀ kéré sí mẹ́ta èyí ò ní pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yọ̀kan kò ń bẹ̀ èyàn ṣe ẹ̀gbin tán ìtọ̀ ni àbí ìbẹ̀rẹ̀ ni kọ́ wá ló kùtẹ̀ yọ̀kan náà lòun lòdùn fi tábà kọ̀lẹ́tọ̀ wa alla nastajmira bi aqalla min salasati ahjar hadith anabi muhammad sallallahu alaihi wa sallam O lè wá jẹ́ ọjẹ́ márùn-ún ó lè jẹ́ ọjẹ́ méje ó lè jẹ́ ọjẹ́ mẹ́sàn-án ńgbà tó bá tó rí pọ́ mọ́ àmọ́ kò gbọ́dọ̀ kéré sí òkúta mẹ́ta eléyìí nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí anabi muhammad sallallahu alaihi wa sallam ti ọkọ wa nípa báyìí sẹ̀ríà islam ṣe ìrọ̀rùn fún wa ní òde òní a lè máa ráwọn tí ó béèrè pé òkè èmi ò rókúta àmọ́ bí n bá ń travel èmi ò ṣe kí n má mú bíi tíṣù lọ́wọ́ toilet paper sẹ̀ríà islam faramọ́ torípa anabuwa muhammad sallallahu alaihi wa sallam ńgbà tó sọ̀rọ̀ istijmar ńgbà tó sọ̀rọ̀ kini alistijmar kí la máa fi mara bá a bá rí omi anabi sallallahu alayhi wa sallam ó wá specify àwọn nǹkan kan pé nǹkan báyìí ẹ gbọ́dọ̀ lò nǹkan báyìí ẹ gbọ́dọ̀ lò ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ń bá ti yàtọ̀ sí tóun lẹ́ẹ̀ gbọ́dọ̀ lò yìí ẹ̀tọ́ ni kẹ́ ẹ lò kí la anabi láà gbọ́dọ̀ lò anabi léèyàn gbọ́dọ̀ mú kíni eegun kókó nǹkan tá a bá bí a eegun òkété kan ni àbí eegun kíní kan ni èèwọ̀ ni. anabi sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ inú tá anabi tún léyìn ọgbọdọ wa mú kó pẹ̀lú wọn máa fi tábà ní pé ìgbẹ́ tí ẹran kan ti yà tó ti gbẹ ẹ ẹgbẹ́ kan tí ẹran kan àbí ẹsìn kan àbí kíníkan ti ṣe kalẹ̀ tó bá nínú gbó tó wá lélẹyìn náà ti gbẹ ó ti rí bí òkúta èèwọ̀ ni àgbọ́dọ̀ lò tó bá ti wá yẹ lẹ́yìn eléyìí ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan yòókù la lè ṣe kíni la lè fi ṣe ìṣèjìmọ ara rẹ̀ ní àwọn afáàfin mú pé kọ́dà bo ipò tọ́lọ́pù panẹ́ẹ̀lì yẹn lè máa fi sápò ọ̀dà torí ìgbà tí ẹ̀gbìn ọba bá lógìgì tí ó sì ní sómi nítòsí àmọ́ kọ́ rántí pé toilet paper yìí ó dípò òkúta náà ni òun lọ́mọ bí ó ṣe pín sí mẹ́ta kò gbọ́dọ̀ kéré sí mẹ́ta yóò já díẹ̀ díẹ̀ ni tí òfin ní kéré sí mẹ́ta torí pé mẹ́ni sáájú mọ́ra gbogbo ẹni tí ọba ti rómi fi ṣe ìmọ́ra gbogbo nǹkan yóò tọ́ bá wulẹ̀ kó lò kò gbọ́dọ̀ ṣe tí ó ṣe ní kíni tí ó kéré mẹ́ta gẹ́gẹ́ bí àdìsí Salman al-Farisi wàhálà nàṣàjùmọ́ra bí àkọ́làmí sàlásàtì àhjà naam eléyìí ni àwọn ẹ̀kọ́ bá a bá ṣe ìmọ́ra tí kò sómi insha allah hadithu mi ò tún padà wá lọ́jọ́ iwájú nípa oríṣiríṣi ẹ̀kọ́ tí ń bẹ ń bí bò láti mọ́ra bí mùsùlùmí bá tọ̀ àbí mùsùlùmí ṣe ìbẹ̀rẹ̀ insha allah but níwọ̀n bá ní kúkúrú ẹ̀kọ́ ìṣèjìmọ́rù lọ́wọ́ nù hadithu abu huraira lónìí radiyallahu ta'ala anhu. abu huraira tún tẹ̀síwájú ó anagba muhammad sallallahu alayhi wa sallam فليبسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثا وإذا استيقظ أحدكم أبو النبي صلى الله عليه وسلم ó ní bí ẹnìkan yín bá sùn tó jí bí ẹnìkan yín bá sùn tí ó jí فليغسل يديه tó wá jí tó nídìí àti ṣàlùwàlá ó fẹ́ ṣàlùwàlá lẹ́yìn ìgbà tó jí lójú oorun Ànábì ní فليغسل يديه kórìí kóun fọ ọwọ́ òun méjèèjì kọ́bùlà ń yóò dìkìlà ọ̀nà fíl ìnà kó tó fi bọ igbá omi tí ó fi sàlùwàlà. ìyẹn ni pé láyà nẹ́bùrọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ntí wọ́n ti ń ṣe àlùwàlà jù òun náà ni kí wọ́n bomi sínú igbá wọn ò ní àgé wọn ò lómi ẹ̀rọ tí wọ́n sì àmọ́ wọ́n bomi sí gbá inú gbá yìí náà wọ́n máa wá fi ọwọ́ bọ̀ gẹ́gẹ́ bá náà ṣe mà lónìí bá bomi sínú abọ́ kan tó fẹ́ máa fi sàlùwàlà èèyàn gbọ́dọ̀ jí lójú oorun kó fẹ́ sàlùwàlà wá ti ọwọ́ bọ̀ ní omi tá a fẹ́ fi sàlùwà lábẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ló ṣe láṣẹ bẹ́ẹ̀ falyaghsil yadayhi ó gbọ́dọ̀ wẹ ọwọ́ rẹ̀ méjèèjì bóyá omi òun náà kò burú omi tí ń bẹ nínú báyìí náà bóyá òun ní ọkọ̀kọ́ sẹ́ díẹ̀ sọ́wọ́ tí ó fi yọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ni torí bọ́ba ti wẹ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tán o lè máa tọwọ́ yòókù bọ́ ọba fẹ́ fọnu kọ́ tọwọ́ bọnú omi bí ọba fún fàlíyẹ́sìlì àdéhìí kọ́bìlà anyud filahuma fil iná ìsàlàsà kó rí fóun wẹ ọwọ́ òun méjèèjì kóun tó fi bọ́nú omi àlùwàlá ní ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta a sì sọ pé omi tí o fẹ́ fi sàlùwàlá tó wà nù ìgbà yìí náà kọ̀ láì fi bójú òun náà lọ sẹ́ bó sì ń bó sì rómi ní ìtọ́ kọ̀ọ̀kan fi wẹ́wọ́ náà kó tó débi tómi àlùwàlá àmọ́ o gbọ́dọ̀ ọwọ́ bomi tó ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun láì ṣe pé ọ̀wọ́wọ́ rẹ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta Ida staiqadha ahadukum min nawmihi anabi saa tó ní fa inna ahadakum la yadri aina batat yaduhu anabi ní kí lójú ọjẹ́ bẹ́ẹ̀ ni pé ńgbà tó kú wa lójú oorun ìgbà tó wà lójú oorun fa inna ahadakum la yadri aina batat O ọmọ ntọ́wọ̀ rẹ yìí ọmọ ntíkìní ibi tọ́wọ́ rẹ lọ tọ́wọ́ rẹ sùn ọwọ́ rẹ náà lọ nígbà tí yẹn bá ti wà lójú oorun kò ní kọ̀ǹtró ọwọ́ rẹ mọ́ ni pé ó ṣeé ṣe pàtàkì jùlọ tí yẹn bá sùn níbi tí yẹn ṣe inú yàrá rẹ̀ bóyá sùn níta gbangba ń bì kan àbí nǹkan kan àyìnà bá tàtìyà dùhù ọ mọbi tí ọwọ́ rẹ̀ kàn tọ́wọ́ amú ọwọ́ wọn jí girigiri lójú oorun sì wá lọ ti bọ̀ ní omi àlùwàlá à ẹ̀kọ́ ni pé fálí ẹ̀kṣẹ̀lì àdé yìí sàlàsà kéèyàn kọ́kọ́ wẹ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta kó tó fi bọ́ ní omi. tábàwá wo hadithi yìí hadithi ní ìdàsáìkọ̀rọ̀ ahadukum min nawmihi bẹ́ẹ̀ yẹn bá jí lójú oorun ìbéèrè wà wá pé oorun ọ̀sán ni àbò oorun alẹ́ ìdàsẹ́ ìkọ̀dọ̀ ahadukum min nawmihi àdéhìí níbẹ̀ yẹn bá jí lójú oorun èèyàn lè sùn lọ́sàn-án ó sì lè sùn ní alẹ́ àwọn àfáà onímọ̀ rahimahumullahu ta'ala wọ́n wòye sí àárín yìí pé ah, ìdàsẹ́ ìkọ̀dọ̀ min nawmihi là nàbí yìí sallallahu alaihi wasallam ṣé gbogbo oorun ni àbí oorun kan yàtọ̀ fún kan ah, apá kan náà àwọn àfáà nínú wọn ni alimami Ahmad bin Hanbal alimami ahmed ibn hanbal wal imaamu daoud al-zahiri àwọn ní idha stayqadha min nawmihi bọ́ bá dìde lójú oorun èyí ń lo oorun téèyàn sùn lálẹ́ oorun alẹ́ téèyàn sùn àsùn nára òun nìkan làdíìsì wí kí lójú ọjọ́ bẹ́ẹ̀ wọ́n ní torí pé tá a bá wo ìkángun ọ̀rọ̀ hadithi anabi nífa inna ahadakum la yadri ayna batat yaduhu ẹnì kọ̀ọ̀kan yóò mọbi tọ́wọ́ òun sùn sí láwùjọ báàtà tí wọ́n bá ní nǹkan ó ṣe kí ni ọbaàtà oṣùn ọ̀nàmà oṣùn náà ni ọkọ́ọ̀là oṣùn náà ni mẹ́tẹ̀ẹ̀ta yìí lárúbáwá oorun náà ní túmọ̀ sí àmọ́ lárúbáwá má yàtọ̀ oorun kọ̀ọ̀kan sí kejì tí lárúbáwá bá léèyàn báàtà oṣùn alẹ́ nù tí lárúbáwá bá léèyàn kọ́ọ̀là oṣùn oorun kí nìyẹn oṣùn kàìlúlá oṣùn oorun ọ̀sán nìyẹn wọ́n nígbà tá ìtumọ̀ rẹ̀ ni pé oorun alẹ́ gan ni ànábì gbà lérò kìí ṣe gbogbo oorun eléyìí ni ti alimam ahmed bin hanbal wí bákan náà ni alimam daoud az-Zahiri tó wí. àwọn mẹ́nu àwọn àfa àwọn ní báàtà lóòótọ́ bẹ́ẹ̀ ṣe wíwù náà lórí bídárúbá bá lẹ́yìn báàtà albaituta almabitu ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà bá ń kà ń pọ̀rọ̀ hajj wọn nígbà náà ń mi Muzdalifa kí ni wọ́n wí. Almabitu bi muzdalifa sọfẹ la àmọ́ sùn muzdalifa ẹ òru ni ìtumọ̀ alimabitu nù látara bàtà náà wọ́n ti mú ni pé oorun téèyàn bá sùn lálẹ́ ní lárúbáwá ń pè ní bàtà gẹ́gẹ́ bí alimabitu bi mina oorun mina nínú hajj Walmabitu bi muzdalifa oorun muzdalifa nínú hajj gbogbo eléyìí lóru ni lálẹ́ but àwọn níní ìtumọ̀ larubawa náà larubawa máa lo gbólóhùn bàtà tí ó túmọ̀ pé sọ́ra nǹkan di nǹkan báyìí tí ò tún máa pé ní ó lè jọ́sàn ó yè lè jẹ́ alẹ́ ní kúkúrú àwọn apá kan náà àwọn afánú wọn ni alimami Malik alimami Shafi'i alimami Abu Hanifa àwọn ní gbogbo oorun ni àtọ̀run tó yẹn sùn lọ́sàn-án àtọ̀run tó yẹn sùn lálẹ́ ìdọ̀sítẹ́yì kọ́dọ̀ ahadukum min nawmihi bẹ́ẹ̀ yẹn bá ti jí lójú oorun ọ̀sán ló sùn ni alẹ́ ló sùn ni àdìsí yìí báwí ọlọ́run kí ó kẹ́ àwọn àfa bọ́tá bá fojú inú wo ọ̀rọ̀ méjèèjì yìí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa èyí tí ọkọ̀ọ̀kọ́ tó súnmọ́ kó jẹ́ òun lọ́nà jù òun lọ́rọ̀ tí imam maliki àti imam shafi àti abu hanifa wí torí pé kọ́ ìdá ṣẹ̀ríà ni pé al-aslu baqa'ul mutlaqi ala itlaqihi etí ṣẹ̀ríà bá ti gbé kalẹ̀ ń pọ́nbélé náwó lànàbí wí sallallahu alaihi wasallam ànàbí òpé náwó ọ̀sán òpé oorun ọ̀sán kò sì pé oorun alẹ́ ẹ̀rí tẹ̀sí mú wá pé báátà àwọn yòókù náà mẹ́rin mi wá pé báátà tún máa pé nǹkan di nǹkan báyìí gbà mí ó lè jálẹ̀ ó sì lè jẹ́ ọ̀sán àmọ́ ní tí ó jẹ́ ààlà tí àfi ní sàròyé lọ títí ni pé nínú hadithi yìí kan náà tá a bá wọnú sunan tirmidhi nínú tíra tá à ń pè ní kíni sunan àbí aljamiu tirmidhi tá a bá tún wọ́n tíra tá à ń pè ní sunan ibn laja tá a di fi kọ́ láti fẹsẹ̀ múlẹ̀ láàyè yìí báwọn ṣe pàdé ìdè wọn ni pé idha istayqadha ahadukum min nawmihi bil-layl إذا استيقظ أحدكم من نومه بالليل أو نوم قرر النبي صلى الله عليه وسلم nínú hadith ni Ànábì kan malẹ̀ pé bí èèyàn bá jí lójú oorun tòru bí èèyàn bá jí lójú oorun kíni ti òru إذا استيقظ أحدكم من نومه níta ń pè ní muqayyad nù والمطلق يحمل على المقيد nípa báyìí ni pé ní kúkúrú ìtumọ̀ hadith yìí ni pé oorun òru nìkan lànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wí gẹ́gẹ́ bíi báàtà tí yàdùn tá nàbí wí lẹ́yìn eléyìí wọn àtúnrí nǹkan mi tó tún wá fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ òun ni hadithu tó ń bẹnu sunan tirmidhi hadithu tó ń bẹnu sunan ibn majah ipe ìdásítáyì kọ̀dọ̀ ahadukum min nawmihi bil-layl bẹ́ẹ̀ yẹn bá jí lójú oorun tó sùn ní alẹ́ torí pé ẹ rí i pé eléyìí ni ó súnmọ́ jù kó o pé ní èèyàn sun àsùn nára tó o pé ní ó lè má mọ ibi lọ èèyàn lálàá ó ṣe nǹkan kan àmọ́ oorun ọ̀sán èyí tó pọ̀ jù ní pé oorun tí ì pọ̀ ní oorun ọ̀sán nípa báyìí ni púpọ̀ nínú àwọn àfáà àti pẹ̀lú ẹ̀rí ta rí nínú súnánù Tirmidhi àti súnánù Ibn Majah ni pé ìtumọ̀ àdìsí ni pé téèyàn bá jí ní oorun tó sùn lálẹ́ kìí ṣe gbogbo oorun. tọ́ ká padà sórí ẹ̀kọ́ tí àdìsí kó wa ni pé kásámọ̀ pé falyaghsil yadayhi àìwájú ká lọ kí ọwọ́ bọ ní omi àlùwàlá kìí ṣe omi àlùwàlá nìkan bóyá omi téèyàn fẹ́ fi wẹ̀wẹ̀ ọ̀rẹ́ yẹn kọ̀lẹ́tọ̀ kó jí lójú oorun sùn wàá lọ tọwọ́ bọ ní omi náà sùn bẹ́ẹ̀ falyaghsil yadayhi kọ́bla idkhalihima fil ina'i thalatha ó gbọ́dọ̀ wẹ ọwọ́ méjèèjì ní ẹ̀ẹ̀mẹ́ta kó tó di kó ti bọ̀ ó ti bọ̀ inú omi. fa inna ahadakum la yadri ayna batat yadu torí pé ẹnì kọ̀ọ̀kan yín kò mọ ibi tí ọwọ́ òun sùn. nínú àwọn ntí arífàyọ́ nínú ìtumọ̀ sharia islam nínú hadithi òun ni pé ní sharia ṣe yàtọ̀ láàrin kẹ́gbìn ọ wà nílẹ̀ kómi ọ wá bá ẹ̀gbìn kẹ́gbìn ọ wà nílẹ̀ kómi wá bá ẹ̀gbìn àbí kí omi ó sì wá bá nílẹ̀ kómi wà nílẹ̀ kẹ́gbìn wá bá omi ìsìláàmù ṣẹ̀ríà ìsìláàmù pín yàtọ̀ láàrin méjèèjì ẹ̀gbìn nílẹ̀ yìí omi wá bá ẹ̀gbìn nílẹ̀ àbí omi nílẹ̀ yìí ẹ̀gbìn ní omi wá bá ẹ̀gbìn omi wá bá ẹ̀gbìn nílẹ̀ àbí omi ní ẹ̀gbìn ló wá bá omi eléyìí hadithi yìí ń sọ fún wa kí ni hadithi yìí ń sọ fún wa nínú méjèèjì òun ni pé ẹ̀gbin wa bá kíni ọwọ́ abá omi àyìnà bá tẹ̀síyàdù anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m oníbọ̀yẹ̀ gbìn bẹ́ẹ̀ nú ọwọ́ yìí kéèyàn wá mú ọwọ́ tẹ́ gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tì bọ́ ní omi sùà ìyẹn ni pé ọ̀sọ̀ omi yìí dẹ́lẹ́gbìn ó ṣeé ṣe kọ́sọ̀ omi yìí di kíni di ẹlẹ́gbìn àmọ́ nídàkejì bọ́bá ẹgbẹ́ gbìn ní bẹ́ẹ̀ lẹ̀ kéèyàn wá mú Ah, ah, omi ó clear ẹ̀gbin tó bá ń lẹ̀ yẹn ni kí lè rí lórí eléyìí òun ni hadithul a'rabi alladhi bala fil masjid hadith anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ọwọ́ àánú masalasi ń jọ kan ẹnìkan tó ń wòye gbé ní ìlú tó pé inú ọkọ ní gbé tí ọmọ ìsìláàmù èyí òun bá dé ìtọ̀ ń gbọ̀n mọ́sálásí ń gbà wọn kò sí pé wọ́n rẹ̀ báyìí yẹ̀pẹ̀ ebutu ni mọ́sálásí ọba ara bọ́sẹ̀gbẹ́ kan ní ẹ̀yìn mọ́sálásí ó sì bí abùkátà rẹ̀ báwọn ha jẹ́rí ah ìtàn ni tọ̀ síbi ẹ̀wọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tá a fẹ́ ká máa kọ́nà àdìsí yẹn wa ń kíbò sí fún wọn pé látò bèrè mọ́wò ẹ má o sallallahu alaihi wasallam àwọn sọ̀hábẹ́ dìde sí pé ah gẹ́gẹ́ báwa náà rẹ́ òun náà mọ̀ pé fẹ́ tọ̀ sí yìí àwọn èèyàn tọ̀ bẹ́ẹ̀ àmọ́ nira mú nínú tó lè fa àìsàn fún yẹn ni kí wọ́n máa dátọ̀ mọ́ yẹn anábà muhammad sọ̀rọ̀ yìí wọ́n sọ fún gbogbo ntí ọba ṣẹlẹ̀ látòdòrò ẹ̀ má ṣe kíni ẹ̀ má yẹn má ń di o nínú mọ́sálásí sallallahu alaihi wa sallam anábì wa filẹ̀ anábì jọ tọ̀tọ̀ rẹ̀ tán nígbà tó wá tọ̀ tán níbi tá à ń lọ nìyẹn anábì wa ní ẹ̀dà omi lé ìtọ̀ rẹ̀ ń omi tí ó ju ìtọ̀ tọ̀tọ̀ yẹn lọ ẹ̀dà lè bẹ́ẹ̀ bá ti dà lè ó ti ó ti mọ ẹ̀gbin tó ṣe sí mọ́sálásí nìyẹn èyí wọ̀ wá pé kí èèyàn wá ṣe àìdá káfọwọ́ra lórí anabi ká gbọ́ ọkọ wa gbogbo ẹ̀kọ́ yẹn sallallahu alaihi wasallam anabi wa pe ọkùnrin yẹn ọkùnrin tó ní wọn má dà tọ̀ mẹ́ndì so ti tọ̀tọ̀ rẹ tọ́ lóhùn ti tọ̀tún wá wá níbo ló ń gbé olóhùn ògbé ní ìlú ìní oko báyìí lóhùn ti wá náà ni òjẹ́ kọ́ ọ tí mọ́tò kan tó páàkì kó sì máa bí a ah, ẹsẹ̀ mọ́tò náà bí ẹ bá ṣe nílùú mi wọ́n fẹ́ wá yà ń fọ́tò pé ah, kí lè léyìí tí wọ́n amọ́parọ́ ṣe kọ̀mọ̀rìndín àṣà máa yàtọ̀ láti ibìkan débìkan àwọn òsì mọ́lá ìdá kọ́dà lómi òtún ọgbà kí ni kí ló wá kí ni kí ni kí ló wá dé kí ni kí ni so bóyá ó ṣe ṣe lárúbáwá oko yìí ń jọyìn náà nù òun náà kò jẹ́ àléébù níbi tó ti wá anábìsọ̀rọ̀ sọ́là ń wá pè ọ́ wá kọ́ pé ah, àwọn ètè báwọn bì mọ́sálásí ẹgbẹ́ ọgbọ́dọ̀ wọ mọ́sálásí báyìí báyìí báyìí báyìí ẹgbẹ́ kí ni lárúbáwá yìí wá fọ lẹ́sìn jọ̀hún lárúbáwá yìí wá wò sọ wá ní allahumma arhamni wa muhammadan wala tarham ma'ana ahada ìwọ ọlọ́run mọ bíọ́ èmi àti muhammad nìkan ni ọkẹ́ mọ́kẹ́ nìkan kún àwọn tí wọ́n jágbe máa gbé kí fi dá mọ́ndì èsì lòun náà fún wọn allahumma arhamni wa muhammadan ọlọ́run bọ́ bá níkẹ́ kan tó sọ̀kalẹ̀ sáyé yìí èmi sọ àti muhammad sallallahu alayhi wa sallam wàlá tarham ma'ana ahada májèké rẹ̀ tọ́sọ kankan náà àwọn tí wọ́n fẹ́ dátọ̀ máa ń di ní ti bínú tóun náà sọ eléyìí wa anabi òtún fílẹ̀ náà anabi kọ́lẹ́ kọ́ mẹ́rin náà sallallahu alayhi wa sallam ah anabi ni lakọ́d hajaruta wasi'a lakọ́d hajaruta ah ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di kékeré yìí ìkẹ́ ọlọ́run gbòòrò ju tèmi àti tiẹ̀ lọ́jọ́ lọ́wọ́ kẹ ọgbẹ́ni ọba nídìí kẹrẹ̀ lakọ́d hajaruta wasi'a ìkẹ́ ọlọ́run ọ̀fẹ́ ju pé mákẹ́lómi ẹ̀ máa lẹ́yìn mi àti Muhammad sallallahu alaihi wasallam ntí àfihàn lọ bíi ni pé kí ẹ̀gbin ó wà ńlẹ̀ kómi wá bá ẹ̀gbin ṣẹ̀rí àṣẹ yàtọ̀ láàrin kó ìkómi ló wà ńlẹ̀ kẹ́gbin ó wá bá omi tí ẹ̀gbin bá ń bẹ ńlẹ̀ tá a bá ti lè da omi tó ju ẹ̀gbin yìí lọ tó pa eh, àṣàrò orí pa ẹ̀gbin yìí rẹ́ ó ti tán ẹ̀gbin yẹn ti di mímọ́ nìyẹn tó ní tá a dà tó bá ti pọ̀ ju ẹ̀gbin lọ tó ṣe tí o pé ní awolẹ̀ àríyá omi ló kù kò sí tọ̀ mọ́ ń eléyìí ti mú ẹ̀gbin kú nìyẹn bọ̀tọ́ báyìí pé lómi lọ́wọ́ ńlẹ̀ tá a wá gẹ́gẹ́ bí àdéhìí pé kọ́mọ́ ti ọwọ́ rẹ̀ bọ́nú omi sùn à ó ìtorí pé gbìn tí a wá fi bá omi ó ṣeé ṣe kọ́ sọ omi di ẹlẹ́gbìn àtorí pé ìlànà ṣẹ̀ríà Islam ni pé omi ní ìròyìn mẹ́ta kí ni ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tó mi ní òun ni pé ní omi náà ní omi lè má ní kọ́lọ̀ lóòótọ́ ní a bá ní kí ni kọ́lọ̀ omi omi kìí ṣe funfun kìí ṣe dúdú kìí ṣe pupa àmọ́ mi ní àwòrán kan tá a ti mọ̀ pé bómi ṣe máa rí ni nínú àwọn òròyìn tó mi ní nìyẹn díẹ̀ náà bá ti rí díẹ̀ mọ̀ pé ah, òróró leléyìí léyìí sómi ẹ àbúrò rọ yàtọ̀ sómi àbí àpẹtrò ah, leléyìí léyìí sómi àwa náà má yàtọ̀ àwòrán àwọ̀ tó mi máa ní àkọ́kọ́ nù ròyìn omi nìyẹn tí ò yàtọ̀ tá a bá fẹ́ lò fún àlùwàlà àbá fi ṣe kan lẹ́sìn ẹ̀ẹ́kejì bá gbé bọ́ bá mú tó bu Eh, lápèjúwe nísìnyí eh, bóyá sprite àbí eh, seven up ẹ̀rígbọ́n náà fojú jọ omi àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀dé yẹn bá fi sẹ́nu lè yóò ti mọ̀ pé ah, kọ́dà bí wọ́n rọ sínú àgé pé èèyàn fẹ́ fi náà tí ti yóò ti mọ̀ ah, eléyìí ti tẹ̀sí omi ó di ìròyìn méjì nínú ìròyìn tó mi níta gbọ́dọ̀ fi èsì. ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun ni omi náà omi èlò òórùn kankan gbé omi sí imú títí ń rún òórùn kan ó ti kúrò ní kíni yẹn ó ti kúrò lómi nìyẹn àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni sẹ̀ríà islam gbé kalẹ̀ pé bọ́ bá fẹ́ wo pé omi wo la lè fi sàlùwàlá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ̀ sáwòrán rẹ̀ ọ̀yàtọ̀ fún tí wọ́n ń pè lómi òde ní. ṣé ọ̀fíìsẹ́nu wò kò yàtọ̀ kò dùn kò kóró yàtọ̀ sí bómi ṣe máa rí òdì méjì ẹ̀kẹta ni pé gbóòórùn ẹ̀ wò ṣé so mẹ́tẹ̀ẹ̀ta yìí ni sẹ̀ríà islam là kalẹ̀ pé ká máa wò bàbá fẹ́ wò pé omi ya àmọ́ bí nǹkan ti dà sí bí nǹkan ọ̀dà sí bàbá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tó kó mẹ́ kò sí nǹkan kan ká fi ṣe ká fi ṣàlùwàlá ká fi ṣe mára. omi tí ọba wa wà ńlẹ̀ téèyàn wá fi ọwọ́ ẹ̀ gbin bọ̀ gẹ́gẹ́ bá di ìṣe wí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láwò ń bẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láṣẹ kìnnì láwò ń bẹ̀ ká máa ó ti dẹ̀gbin náà nìyẹn nù sẹ̀ríà islam gbé kalẹ̀ pé ní kọ́dà anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá balagal ma'u kullatayni lam yahmil al-khabath kódà omi tó bá tiẹ̀ tó pọ̀ tómi bá ti domi púpọ̀ tó pé ní bẹ́gbin bá tiẹ̀ kó sí lẹ́gbin kékeré ẹ̀gbin yìí ò ní ní orí pa kankan bẹ́ẹ̀ kó sí nǹkan kankan fi sàlùwàlá gbàtí gbé omi drọ́ọ̀mù kankan lẹ̀ nísìnyí àbomi táǹkì ńláńlá kan tí ni wá ní ah, kíní kan ṣiṣẹ́ sí jábọ́ síbẹ̀ bọ́yà àbọ̀mọ̀kan lọ́tọ̀ látòkè tí òjú kínkín ní báyìí lọ ìdàbálàgà má òkú làtẹ̀yìn lam yahmil alifaba ńgbà tí o ti yí padà kúrò ní àwòrán omi tí o yí títọ́wò rẹ̀ tẹ́sì rẹ̀ padà tí o sì fún un ní òórùn mi yàtọ̀ fún bómi ṣe máa bómi ṣe máa rí èyí ò sì ń kankan kábíyèsí àlùwàlá so eléyìí ni yàtọ̀ láàrin kẹ́gbin wá bá omi àbí kómi bá ẹ̀gbin ìyàtọ̀ méjì tí yọ wà ń bẹ̀ nù sẹ̀ríà nìyẹn naam wàfi lafzin li muslimin wàfi lafzin li muslimin ẹ̀rí pé a ti sọ pé gbogbo hadith tá a máa bá nù tíra yìí umdatul ahkam gbogbo ẹ̀ a máa bá nù sahih bukhari a sì máa bá nù sahih muslim àmọ́ ìyàtọ̀ díẹ̀ díẹ̀ tí alimami bukhari bá gba hadith wa tẹ́ alimami muslim tóun náà ṣe kíni tó gbarú hadith yìí kan náà wá tẹ́ bá wo general meaning hadith yìí kò ní síyàtọ̀ ń bẹ ìtumọ̀ gbogbogbò hadith yìí. kò ní sí yàtọ̀ ńbẹ àmọ́ ńgbò pé kì í ṣe pé gbogbo hadith náà wọ́n ń gbọ́ tí wọ́n sì ń sáré kọ́ ó ṣeé ṣe pé pé ní ọ̀rọ̀ kan àbí méjì yóò máa yàtọ̀ fún bẹ́lẹ̀ ṣe rìpọ́ọ̀tù tiẹ̀ náà ṣe rìpọ́ọ̀tù tiẹ̀ lápẹjù ọ̀rọ̀ tí ń nísìnyí bẹ́ẹ̀ ni kaba dé nísìnyí tó ní kí ni wọ́n wí ń pa ọ̀rọ̀ omi bẹ́ẹ̀ yẹn ọba bá a fà tó njẹ́ ìwí náà yàtọ̀ bọ́rọ̀ hadith anabi azari musalla sallam ni pé ìyàtọ̀ kéékèèké ò ní wa mọ́mọ́ wà àmọ́ ìtumọ̀ ní ọ̀gbọ́dọ̀ yàtọ̀ ìtumọ̀ ní ọ̀gbọ́dọ̀ yàtọ̀ òun ní máa fà táwọn àfa láti lè pé àmọ́ náà láti lè pé àmọ́ náà wọ́n tún wá máa sọ fún wa pé hadith yìí lóòótọ́ ìbẹnu Bukhari ìbẹnu Muslim àmọ́ irú gbólóhùn kan ẹ̀wọ́ báwọn àfa ṣe ní dẹ́kọ̀ tó tí wọ́n lámàá náà tó wọ́n tún wá bá débi pé àmọ́ gbólóhùn kẹyọ̀ kan báyìí o kò sí nínú Bukhari o inú Muslim nìkan lájẹ́rìí kò sí nínú mùsùlùmù inú Bukhari nìkan la jiri ìtumọ̀ rẹ̀ ni pé wà fi lafzin lè mùsùlùmù ìtumọ̀ rẹ̀ ni pé nínú sọ̀hí mùsùlùmù nìkan só gbólóhùn kan bẹ́ẹ̀ tó ní fal yastanshik fal yastanshik biman kharayhi min alma fal yastanshik biman kharayhi min kó fi omi sí ihò mú rẹ̀ méjèèjì almanharu òun níbi tí nàfẹ́rù ti ń jáde kí ni jẹ́ nàfẹ́rù ni pé bí yẹn bá sùn ti bá ń hanrun ibi tí ohun tí máa wá bẹ́yàn bá sùn ibi tí ti ń wá láti ọ̀nà mú ni kéèyàn ó jẹ́ kó mi ó débẹ̀ ìtumọ̀ ẹ̀ ní falyastanshik biman kharayhi min al-ma eléyìí náà ó kún hadithi ta kà fúnra alákọ̀ọ́kọ́ pé anabi sallallahu alayhi wa sallam ó ní wàbálẹ̀k fil istinshaqi illa an takuna sa'ima bálẹ̀k fil istinshaq illa an takuna sa'ima so eléyìí ni ah, ohun tí ó wà nínú sọ̀híhì muslim tí ò sí nínú sọ̀híhì bukhari aṣọ ìyàtọ̀ kan fúnra wa lẹ́ẹ̀kan náà pé nínú sọ̀híhì bukhari falyaj'al fi anfihi òun ò fi máa ń kun àmọ́ bi dilalati ẹ̀ dilalati iqtida' an-nafs pẹ̀lú dàlálà ń tán pè ní iqtida' an-nafs gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa fúnra wa àti mọ̀ pé tó wí náà ni pé falyaj'al fi anfihi máa kó fi omi sí inú rẹ̀ kí a fi mọ ribiribi tí àwọn àfa méjèèjì ṣe alimami Bukhari alimamu Muslim wọ́n wà strict púpọ̀ ń pa pé kí wọ́n tó kọ àdìsí kan kalẹ̀ nínú àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam nípa pé wọ́n ń tọpinpin tó kí ló dé tó fi jẹ́ pé ní Sahih Bukhari tá a bá wí lónìí a rí i pé a tún fóun ní daraja ipò kan tó ju Sahih Muslim lọ àwọn méjèèjì náà ni wọ́n gbogbo àdìsí tó bá nu wọn lọ́fẹ̀ẹ́ sẹ́rin lẹ̀ bọ̀tí ń tọ́fà ni pé ní tẹ́ bá wo májẹ̀mú tí Imam Bukhari gbé kalẹ̀ pé kóun ó tó kọ àdíìsì kankan sínú tíra àwọn yìí òun gbọ́dọ̀ rí nǹkan báyìí òun gbọ́dọ̀ rí nǹkan báyìí òun gbọ́dọ̀ rí nǹkan báyìí tábà kọ́ra náà rẹ̀ tá a kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú májẹ̀mú tí ìmáàmù Muslim gbé kalẹ̀ ìmáàmù Bukhari fi nǹkan kan tayọ ìmáàmù Muslim ìmáàmù Bukhari ó fi kíni ó fi nǹkan yọ kan tayọ ìmáàmù Muslim ní kúkúrú ara májẹ̀mú ọ̀pọ̀lọpọ̀ tí ìmáàmù Bukhari gbé kalẹ̀ ni pé alimami Bukhari la yaktafi bil mu'asara la yaktafi bil mu'asara torí pé nínú táwọn àfa àmọ́ fi nínú sáyẹ́nsì ulumul hadith ni pé ntí àwọn èèyàn òfin rírọ́ pamọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun gbọ́rọ̀ látọ̀dọ̀ ẹni báyìí pé Muhammad ọmọ kìíní sọ fún mi ó ní Abdullahi ọmọ kìíní kan sọ nǹkan báyìí fún mi. àwọn àfọ pé ní tó ló ń Abdullahi bára wọn láyé bí wọ́n ti wọ́n ti wọ́n ti detect àwọn pa sallallahu alayhi wa ó ní ànkì àn Muhammad wọ́n wá rí pé ní Muhammad yìí ti kú wọn tó bí ó sì ní ọgbà àdéhùn wá ìwọ́gbà lẹ́nu ẹ̀ èèyàn sì lè gbà àdéhùn lójú àlá so ara ẹ̀ ní ara method tí wọ́n gbé kalẹ̀ tí láti sọ pé alimami ibn Mubarak ní al-isnadu min ad-din wàláwùlà al-isnadu laqala man sha'a ma sha'a imam bukhari ń bi títí ẹ tí tí májẹ̀mú rẹ̀ òun ni pé lẹ́yìn pé imam bukhari rí pé yes ẹni báyìí ọba aláyé lóòótọ́ Imam Bukhari ó tún wádìí débi pé ǹjẹ́ wọ́n pàdé rí ǹjẹ́ wọ́n pàdé rí tí Imam Bukhari bá wádìí wádìí tó rí i pé ní ẹnì tó fi kú àgbọ̀ kó dé lọ́rin ìwọ tó o sì lọ gbàdíìsì lọ́wọ́ rẹ̀ yìí ìwọ náà lọ Ìbàdàn Ìbàdàn ló sì gbé ń tiẹ̀ tó fi kú múlẹ̀ tí ra yín Imam Bukhari ó kọ àdíìsì yẹn kalẹ̀ ẹ ok báyà wọn jọ travel ńjọ kan wọn pàdé lẹ́kọ̀ọ́ ni báyà wọn jọ travel Imam Bukhari ni kò fẹ́ tọkàn sóhun ò rí i pé ọwọ́ àlù ti ń gbé àbẹ́lẹ̀ iná ń bẹ nóòtàn rẹ̀ pé ọlọ́ọ̀ lù títọ̀ òun náà ń gbé ǹjẹ́ Imam Bukhari fi yàtọ̀ fún Muslim ni Imam Muslim òun dúró lórí pé ní ṣé wọ́n jọ gbé ayé ńgbà kan náà tí wọ́n jọ ṣe kí ni wọ́n jọ gbáyé kan náà ó ṣeé ṣe kí wọ́n pàdé lẹ́yìn ìgbà tí o. lẹ́yìn tí ó dájú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà míì tí wọ́n fi máa wádìí yàn pé àtẹnìkejì kò sí òkùrọ̀ nu wọn. òun ọ̀dà àdóbẹ́ Imam Bukhari ò ní dúró ń bẹ̀ hátà tàbùtù lókè àti tí ó fi rí dájú pé lóòótọ́ lóòótọ́ wọ́n pàdé níbi báyìí ó ní pé kẹwo bí iṣẹ́ ńláńlá táwọn àfa ńlá méjèèjì gbèsè kọ́lọ́n kọ́ san wọ́n lẹ́sàn dáadáa kọ́ sàlékún kẹ́ rẹ̀ fún wọn torí pé gbogbo wàhálà tí wọ́n ṣe òun làwa ń lónìí ni wọ́n kọ́ kalẹ̀ sínú tíra fáwọn là ń ka ní àdìsù kínní àdìsù kejì àdìsù kẹta wàhálà làwọn ṣe kò tó kó gba àdìsù yìí jọ. wọ́n fi lọ́ọ̀fin alimami abdulgani makidisi ó ní wà fi lafzin nínú gbólóhùn àdìsí yìí mí ìtọ́yàtọ̀ fún ìtọ́wà lókè yìí man tawadda'a falyastanshik ìtọ́wà ń bẹ̀ ni pé ẹni ó bá ṣàlùwàlá ó kó ṣe kíni kó fi omi sí imú rẹ̀ ẹ̀rí pé kò yàtọ̀ sí tòmátà kọ́kọ́ náà àmọ́ gẹ́gẹ́ bí àmánà àwọn àfa wọ́n wí gbogbo ẹ̀kọ́ yẹn jó nínú gbólóhùn kan báyìí nínú gbólóhùn ti Bukhari ó báyìí làbá ń bẹ tí òfin ní sí ìrújú kankan tẹ́nì kankan ò sì fi ní ráyè àti parọ́ mọ́ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ni hadith wa ti òní hadith Abu Hurairah náà ni radiyallahu ta'ala anhu wa ardaahu هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله alhamdulilayi rabbil alami, wọn kò bá a san àwọn dókítà lẹ́sìn rẹ̀ náà kí ó gbà lẹ́sìn àwa tí àjòkó gbọ́ náà kọ́lọ́n kó gbà lẹ́sìn fáwọn náà. Ah, ó ní kí a fọwọ́ wa ó ní kí a fọwọ́ wa kí a tó ti bọ̀ nínú ìgbà ó ní ká fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta lóbi sọ̀rọ̀ sọ pé ká fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta kó ti bọ̀ ní ìgbà tí táwa ti fọwọ́ yẹn báyẹn táwa fẹ́ ṣe àlọ́ láàmì tàbí lẹ́sìn kẹsàn-án ọwọ́ sàn níbi yẹ kó wà níbi àdìsí mi tàbí tó yá sí pé abáṣọgbà ṣé àlọ́ aláàmì bí a ti zúre àbí ti ṣàmà fọwọ́ àbí tó dìde ká fọwọ́ àbí kò dìde mọ́ pé yóò sùn tẹ́ ọ̀rọ̀ ni pé díẹ̀ bá ti fọ látàárọ̀ yẹn kò níbọ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní wa 'inda al-imam at-Tirmidhi wal-imam Ibn Majah idha stayqadha min nawmihi bil-layl ìtumọ̀ ẹni pé gbogbo ìgbà téèyàn bá sùn tó jí ẹ̀kan yẹn náà ni nígbà tí ó tí ó fi ń sàlù alámi kò nídìí kó tó máa fọ ọwọ́ rẹ̀ kó tó fi wọ kó tó fi kó tó fi bọ́nú omi but hadithi mi wà lóòótọ́ pé inú àṣà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ni pé gbogbo àtọ́ bá fẹ́ ṣe àlùwàlá akọ́kọ́ máa fọ ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pé ó ti bọ́nú omi eléyìí ọjà mẹ́ńbàbí alistihbab mẹ́ńbàbí alistihbab pé inú sunna níbí yẹn bá lè ṣe but n tó fi lè jọ́ràn yẹn ni pé bí ó dá yẹn lójú pé gbìn bẹ lọ́wọ́ òun kọ̀lẹ́tọ̀ kó ti ọwọ́ yìí bọ inú omi àyàfi lẹ́yìn ìgbà tí ọba fọ̀ bọ̀tà àdéhùn tá a kà lónìí àdéhùn wọn ọ̀sẹ̀ nítorí pé púpọ̀ mọ́ àwọn àfáà ló ní dandan ni wájibù ni àdéhùn tòní gbogbo yẹn bá jí lójú oorun kọ́kọ́ wẹ ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó tó di kó tì bọ́nu omi sùn àmọ́ èyí tí o pé ní kìí ṣe kó sùn ẹ̀yìn náà yọ dàkálà mi bá bí kíni alistihbab pé inú ta fẹ́ sọ́ba súnà mọ́ ni pé kéèyàn tó tọwọ́ rẹ̀ bọ́ mi kí ọwẹ́ náà. Eh, eléyìí ò fún ní àlùwàlà ọwọ́ tá a wẹ̀ yẹn àti ìbẹ̀rẹ̀ àlùwàlà ok ẹ ṣeun àti eh, ìbẹ̀rẹ̀ àlùwàlà a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àlùwàlà ń gbà yẹn. Eh, ní ìgbà tí ẹ ń sọ̀rọ̀ ẹ òṣùlù méjì kan nínú òṣùlù ah, méjì nínú àwọn òṣùlù ẹ sọ pé bàkọ́ òlè ẹlẹ́ẹ̀kejì ẹ wá mention rẹ̀ mi wàá gbẹ́bẹ̀rẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ repeat it so that màá jẹ àǹfààní ẹ̀ ẹ ń sọ̀rọ̀ takuyid níbi ìtùláàkì àlà ọgbẹ́ àmì gbọ́ ìbára yẹn dáadáa al-mutlaq yuhmal ala al-muqayyad ẹlẹ́ẹ̀kejì àdìsí tẹ mention nísìn nípa ti ẹni Imam Tirmidhi àtẹnìkan Ibn Majah rahmatullahi wa barakatuh kan tí mo fẹ́ bí òní pé ní ẹsọ lẹ́ẹ̀kan pé ní tí àwọn sífáàtì kan wà fún mi pé tó bá ti yí padà kò ṣeé lò fún wa lọ́la ẹ máa fẹ́ bèè pé irú omi tó wáyé pé bí omi òkun òkun tí ẹ torí ìtọ́wò ẹ̀ ó yí padà báwọn míì ní ìtọ́ pé ní. àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pa sọ pé àwọn ìròyìn tó ní gan-an ní fún rẹ̀ àwọn ìròyìn tí kìíní omi gan le fún ẹ but omi tá a mọ̀ pé ní pìlẹ̀ tiẹ̀ bí ṣe máa rí nìyẹn omi òkun lápèjúwe nísìn ọyàtọ̀ fún mi ọ̀sà àti mọ̀ pé nínú àwòrán omi yìí bóun ṣe máa rí nù nípìlẹ̀ yẹn kọ́ ntí à ń sọ ni pé ní ntó yí ntá mọ̀ mọ́ omi padà ìmọ̀ omi kànga ẹ̀yìn olófin rómi ẹ̀rọ torúkọ lómi ọmọ pé àwọn ẹlòmíì ti gbọ́ yìí lọ bí obìnrin wọn ní wọn máa fomi àbómi ẹlòmínà lè pé wọn mọ̀fọ́ mi kànga sàrò aláǹtó fún mi kànga náà yí díẹ̀ lójú ẹ rí i pé àwọ̀ ọlẹ̀ tó mi yẹn ti ń jáde lójú orí bẹ́ẹ̀ èyí ò ń bẹ lára àròyìn omi náà nìyẹn kì í ṣe pé nǹkan kan tó wá bá omi ntí à ń tra láti sọ tíṣẹ̀rẹ́ àgbékalẹ̀ ní pé gbogbo tó bá wá bá omi tó bá fi lè yí padà lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó yí tẹ̀sí rẹ̀ padà ní ó yí wíwò lójú rẹ̀ padà ní àbó yí kíni òórùn rẹ̀ padà ìyẹn ni nípa ìbéèrè tí mo fẹ́ béèrè nípa ẹ̀gbin òun ni pé bóyá nísìnyí èèyàn dá ẹ̀gbin wà lára yàn gbàtẹ́gbìn wá wà lára yàn èèyàn wá rántí téèyàn fi kí bóyá bí òun àyílà èèyàn fi kí òun tán gbàtọ́ wá di ìṣáì téèyàn fẹ́ kí òun èèyàn ṣẹ̀ṣẹ̀ á rántí pé ẹ̀gbin wà ní ara yàn ǹjẹ́ èèyàn ó tó téèyàn bá lọ́ọ́ sin ẹ̀gbin òun séèyàn ó tún òun àyílà òun san ni àbí èèyàn máa bá òun lọ. àmì mo rò pé gba náà lágbọ́ béèrè ká má tún rìpítẹ̀ ní kúkúrú àfààní èèyàn fi ẹ̀gbin kírun ẹ̀gbin téèyàn fi kírun yìí kìí ṣe ẹ̀gbin téèyàn ṣe o kìí ṣe pọ́tọ́ kọ̀ tábà o but ẹ̀gbin ń bẹ ní ara rẹ̀ bóyá nǹkan kan yí ní aṣọ lápèjúwe ó ti wá kírun tán kó tó mọ̀ ẹni kọ́dọ̀ ti di ìṣáyà ní kúkúrú ni pé èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ jù ní òfin ṣẹ̀ríà ni ìrún tá a bá ti kí tó bá ti kọjá tó pẹ́ pín ẹ̀gbìn bẹ tí èsì pẹ́gbìn tá a ṣe ẹ̀gbìn tó lẹ̀ mọ́ bàtà wa ni àbọ̀lẹ̀ mẹ́wù wa ni tá a mọ̀ tá a fi kó ń bí irun yẹn sẹ̀rí islam yọ̀ǹda rẹ̀ fún wa. ẹ̀rí lórí eléyìí ni hadith anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó ń kírun lọ́wọ́ ńjọ́ kan pẹ̀lú àwọn sọ̀hábì rẹ̀ ńgbà wọn ti wá ń kírun lọ anabi wa rárá bọ́ sẹ́yìn díẹ̀ ọbọ̀ bàtà rẹ̀ ńgbà táwọn sọ̀hábì rí i pé anabi bọ́ bàtà rẹ̀ òǹkàlùkù wọn náà ń sáré bọ́ bàtà lórí irun nígbà tí wọ́n wá kírun yìí tán ànábì sallallahu alaihi wasallam abìyẹn pé kí ló dé tí mò ń gbọ́ tí ẹ̀ ń ṣe nǹkan ah, wọn nígbà tá a rí ọtí ọ̀bọ́ bàtà àmọ́ bóyá àṣẹ kan ló dé làwọn náà fi ń sáré bọ́ ànábì náà ah, bàtà tí mo wọ̀ ẹ̀gbin bẹ́ńbẹ́ ń sì mọ̀ tí mo fi ń kírun Jibrilu ló wá sọ fún mi lẹ́yìn tí mo ti wà lórí irun kí la fẹ́ ló ń bẹ̀ yẹn ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ̀ dá irun tó ti kí kótó di pé Jibrilu sọ fún pé gbìn bẹ́ńbẹ́ tọ́bọ́ bàtà ànábì kọ̀ntínú lórí irun yẹn ìyẹn làwọn afáàfin ní gbogbo ẹ̀gbin tó bá wà lára aṣọ ni eh, lára aṣọ ni lára bàtà ni téèyàn ọba mọ̀ tó bá fi kírun tán eh, ọlọ́run yọ̀ǹda fún kò nídìí kọ́ dá àkẹ́yẹ́ ṣe dandan ní fún kọ́ dá irú òun bẹ́ẹ̀ padà Allahu ta'ala a'lam. ṣé kí wọ́n kàtó. naam ẹlẹ́wọ̀n àdìsùn bá bẹ̀rẹ̀ ó bá àdìsùn yìí mọ̀ nígbà pé ìgbà sí táyì kò sọ àdókùn mẹ́mọ́nìyàn yìí pẹ̀lú ẹ̀sìtẹ́ńṣẹ́ sàlásàn fàyínà ṣètọ́ mi ẹ̀bí tó àlàkọ̀ ṣú mi àlàyé tó bá jìde tó bá jìde kó lójú ohun kó ṣe kó fi imú rẹ̀ ṣé ìbára tó wá ní lọ́dún àbí ṣé àìdá ìtọ́nú ìbẹ̀ ni pé ṣé kó ṣe àlùwàlá ni àbí kó kàn fi imú nìkan. fàlíyàsítọ́ ń ṣe kìsàlá àdán gẹ́bí yẹn tó bá ké ṣe wá níbẹ̀ ṣe wí yẹn kò túmọ̀ àlùwàlá kò túmọ̀ kíni kò túmọ̀ kẹ́yọ̀ ṣe àlùwàlá torí pé kò sí ẹ̀rí pé ní bẹ́yàn bá ti jí tó bá sùn dandan ni kó ṣàlùwàlá bẹ́yàn bá jí lẹ́yìn oorun kò kan tó fi hàn wá pé ní bẹ́yàn bá ti ń sùn tí bá sì ti ń jí o kó máa ṣe àlùwàlá nípa báyìí lábùdó hadith yẹn á mú gba lórí ibi tó dé yẹn náà pé kó fi omi símú lẹ́ẹ̀mẹ́ta kì í ṣe dandan ni kó ṣe àlùwàlá kámìlà wallahu a'lam. Ah, lórí kí a fi òkúta àbí nǹkan ṣe ìmọ́ra a máa rí tẹ́lẹ̀ táwọn ẹlòmíì tí wọ́n tún fẹ́ tutọ́ sí lórí ṣé ó nídìí kí òkúta yẹn jẹ́ nǹkan tó wet ni àbí kó dry bẹ́ẹ̀ náà. ìbéèrè ó tún mú mi ọmọ mi rántí ìgbà tẹ́lẹ̀ gan torí ni pé àwọn ẹlòmíì mọ ibi tí wọ́n ti rí nígbà àwọn ọ̀bá rómi tí wọ́n fi mọ́ra tán bá tọ̀ ìtọ̀ ni wọ́n máa fi tábà mo ti ráwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ọmọ bí wọ́n ti rí òfin ìṣẹ̀rí àní pé ńgbà tó ọba ti rómi lo òkúta àmọ́ ká wá pé àwa máa tutọ́ ìtọ́lá máa wá fi ra ojú ara ẹ̀mí ọmọ bí tí wọ́n ti rí bákan náà lélẹ́yìí tí ẹ̀yin náà wí nísìnyí òkúta tá a bá rí tá a bá ti dá òtún pókúta yẹ ẹ̀gbìn bẹ́ẹ̀ ká máa wulẹ̀ mu àmọ́ tí ìbá ti ṣe pé ní a ní lójú pé ẹ̀gbìn eléyìí kò nídìí ká máa wá tutọ́ sórí òkúta ká máa fi fọ̀ eléyìí tẹ báwo ló ń tọjọ́ òun ni pé báwọn kan bá mọ́kúta kéékèèké báyìí tí wọ́n fẹ́ sọ́kù aljamarat nígbà hajj nínú táwọn ti rí òní pé kéèyàn tún wá mú okò yìí pé yìí dọ̀tí jẹ́ lọ́ọ́ náà tó lọ́ọ́ jù sí sáṣẹ ìtàn nínú ni. nítorí yẹn bá ti rí i pé ní kíní àtọ̀hárà ju'ilat liha al-ardu masjidan wa tahura anabi ní gbogbo ilẹ̀ lọ́lọ́run ṣe fún mi ní ibi tí mo ti lè mara tí mo sì ti lè kírun àfẹ́yí tó bá dá mi lójú pé ẹ̀gbin bẹ́ẹ̀ bí wallahu a'lam. ọ̀kan náà sísà ní ó béèrè ó ní arábìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ tàbí nifas ọwọ́ ní ìjẹ́ àdìsí ọkà fún wa lónìí yóò náà kó sí aago bẹ́ẹ̀ kó tó náà wá jí ní ojú oorun ó ṣe tó láti kí oní ọkọ̀ fọ ọ̀rọ̀ lẹ́mẹ̀ẹ́ta kí tó tọ́wọ́ ẹ̀yà. bẹ́ẹ̀ni ẹni tí ń ṣe haibọ àbí ó ṣe tán tó fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yà àbí òun náà bá ti sọ lọ́rọ̀ lẹ́ẹ̀kan náà pé nítorí pé ìlà ìtọ́fà sábà bí kíkọ nǹkan yìí ni pé ní ẹ̀gbin tí ń bẹ lọ́wọ́ fàyínà ahadakun náà yẹ́dúrí àyìnà bá tẹ̀tìyẹ́dùhù kọ́mọ̀ mú ẹ̀gbin yẹn wá fi bọnú omi. nípa báyìí omi tá a fẹ́ fi ṣàlùwàlá ṣe tọwọ́ bọ̀ láì ṣe fọwọ́ wa nù tá a bá jí lójú oorun lóru bákan náà omi tá a bá fẹ́ fi wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn náà jánẹ́bà ni haidọ̀ ni mùtáàsì ni a ò gbọ́dọ̀ ti ọwọ́ ó kú sí méjì ìbéèrè àkọ́kọ́ náà ni pé lẹ́yìn bá fi kí irun irun síbẹ̀ tí àwọn kí lẹ́yìn mọ́ máa ṣe alukunit lẹ́yìn bá ṣe mọ́ alukunit tá a máa ṣe lẹ́yìn irun síbẹ̀ ó sì tún wá pé èèyàn lè ṣe bí wítìrì láti wá pé èèyàn lè ṣe bí wítìrì owó ni èèyàn lè ṣe fẹ́ bí ti wítìrì yẹn ni àbí ti síbẹ̀ àyẹ́ pé kéèyàn ṣe jákè ni àbí èèyàn ṣe jẹjẹ ìbéèrè àkọ́kọ́ ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ọ̀rẹ́ náà ni pé ìgbẹ́ lábẹ́rẹ̀ náà ni pé ìmọ̀ bàbá kí òun wípé ó wá nu àdìsí pé ànábì ànábì àhùn sọlá àlùfẹlà ìmọ̀ kí wípé kò ní sálámà níbi ẹnìkankan àti ìfi ákìrì níbi ìgbẹ̀yìn rẹ̀ so èmi ò wáyé ni pé ṣé yóò kí mẹ́ta ni àdúgbò wa ó lè kí mara àwọn papọ̀ tí ò ní sálámà ní méjì méjì. Sorry, ten minutes after six la fẹ́ dìde tẹ́lẹ̀ bóyá a fi ṣẹ́jú mẹ́ta kan. ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa kunut ọ̀rọ̀ kunut inshàlá á dáhùn ní ọ̀bà ìṣe ìbéèrè but inshàlá àsìkò padà wá tábàdé kìtàbù sọ̀lá nípa ọ̀rọ̀ ọ̀run ẹ̀rí pé kìtàbù tọ̀hárà láti wáyé so alkunotu ní kúkúrú especially ìtẹ́ béèrè pé kunotu kunotu ní kúkúrú ní àdúrà tá a máa ṣe lórí ìrun àdúrà tá a máa ṣe ní orí irun tó ipá wà lórí irun náà la máa ṣe bí gbogbo ọba mọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tá a bá kírun bí a rí i pé bí màmú bá tọ́ba kí wákẹ́ ẹlẹ́ẹ̀kejì níwọ̀n àṣùbà yọ̀ wá dákẹ́ ntọ́ yẹ kí màmú o ṣe torí pé mi ò rò pé màmú mi gan mọ̀ pé nùtù ni ẹlòmíràn ti kà á kún pé bí wọn bá sá ti kéwu raka àṣùbà kejì yọ̀ wá dákẹ́ yọ̀ dákẹ́ díẹ̀ tòkùnùtù lọ́yẹ̀ wọn máa ṣe ń bẹ̀ tí wọ́n ṣe máa ṣe bọ̀tẹ́ ń béèrè nísìnyí ìbéèrè yóò yé mi ni pé sọ lẹ́tọ̀ọ́ láti máa ṣe kùnúùtù yìí lásùbà sófì lẹ́tọ̀ọ́ ká máa ṣe jákè àbí. so kọ́ńdà àmà ọ̀rọ̀ kùnúùtù pọ̀ but kọ́ńdà àmà general principle ni pé anagba muhammad sallallahu alayhi wa sallam hadithu náà hadithu tó wá ni pé anagba muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe kùnúùtù àyàfi gbà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńlá kan tó bá bá ní òlu ní máa ṣe alkunut. hadithu anas ibn malik radiyallahu ta'ala anhu òun ló wá sọ pé ní hadith pé anabi sàṣẹlá a máa ṣe kunutu gbogbo ògbà a máa ṣe kunutu ní gbogbo ògbà alkunut èdè lárúbáwá ni alkunutu ò mí ni pé àdúrà tá à ń ṣe lórí ìrun gbogbo ògbà alkunutu lè mí ni kéèyàn ó kéwú tó gùn lórí ìrun alkunutu nítumọ̀ mi yàtọ̀ fún ìtumọ̀ tó ní pé ní ká ṣe àdúrà lórí irun ní kúkúrú àwọn àfáà tí wọ́n gbé àdéhìí méjèèjì yẹ̀ wò èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni pé nínú tan ìgbésí ayé ànábà Muhammad sallallahu alaihi wasallam kò sí lákọọ́lẹ̀ pé gbogbo bàtà nàbí bá káfù bá àlẹ́ máa ṣe kò lójú àmọ́ ńgbà táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lóòótọ́ ànábà Muhammad sallallahu alaihi wasallam a máa ṣe kò lójú bóyá ọ̀rọ̀ àwọn kan lọ ojú ogun ni wọ́n ṣe nǹkan anabi wa wàá ṣe kùnútù ńgbà tí nǹkan yẹn bá sì ti lọ sallallahu alayhi wa sallam anabi ó tún dá kùnútù yẹn dó so ni kúkúrú ní pé kéèyàn ó mu ní àṣà pé kọ́dà lómi fẹ́ lè ba débi pé bọ́ọ̀ bá ṣe kùnútù ràn àṣùbà mo gbọ́ pé mọ́sálásí kan wọ́n ti ní kí màmú ọmọ kẹrin fáwọn ọmọ bàbá ti mọ̀ pé òní máa ṣe alkùnútù ẹ̀dá kan àṣìgbọ́ ìsìn ní eléyìí àdàbà muhammad sallallahu alayhi wa sallam ó kírun àwọn sọ̀hábì rẹ̀ náà kírun kò sínú àkọọ́lẹ̀ pé gbogbo ògbà ni ànábì máa ṣe kùnútù àdéhìí táwọn kan sì gbọ́ òun làdífò Anas bin Malik ó sì nítumọ̀ míì tí ó wa so but insha allah tá a bá tún débi kìtàbù sọláàt á sọ̀rọ̀ lórí alukónú kò sí ìjọ ọ̀dà mẹ́ èèyàn lè ṣe kò ní ìtújákè kò sí ní burú mẹ́ ó sì lè ṣe jẹ́jẹ́ kò sí ní burú jẹ́ but èyí tó dáa jù ni pé kó ṣe káwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà gbọ́ nígbà tí ìṣèpò ń ṣe fún ẹnìkan ó ṣe kò ní ìtújákè káwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà wọ́n máa ṣe àmín wallahu ta'ala a'lam. irú yẹn náà ni alága Muhammad sallallahu sallam ọ fẹsẹ̀ ní lọ́pẹ́ ànábì kí wítìrú márùn lè wa raka márùn tó ṣe pé nígbà ní kò yẹ yín pé bọ́ọ̀lù ti kì í túmọ̀ ní pé ànábì kékeré ọkì kejì kò jókòó ọkì kẹta kò jókòó ọkì kẹrin kò jókòó orí ẹlẹ́ẹ̀karùn-ún lànàgbà muhammad sallam ló tó jẹkọlọ wa salama bàbá wọ náà o lè kí wítìrú rẹ gbọ́dọ̀ bí mẹ́ta náà fẹ́ kí tó fẹ́ kí ó gbà tọ́lẹ̀ kan náà kò ní kì í ṣe dandan kó jókòó bọ̀ bá kí méjì tán àti ilé wítìrú ni ti ń jẹ́ odd number mẹ́ta márùn méjì àti bẹ́ẹ̀ bọ́ọ̀lù bàtọ́lẹ̀ ìjà wí rẹ̀ ọ̀fẹ́ sani lẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ pé ànàgbà muhammad sallam ó kí wítìrú márùn lè ra في مجلس العلم وإن الله لا يستحي من الحق so ńgbà tí wọn bá béèrè ńgbà tí wọn mọ̀jú sílẹ̀ nínú tó wà láàyè kéwú ńlọrọ ti fẹ́ béèrè so kan náà àwọn sọ̀hábí anábà Muhammad sọ̀rọ̀ sọ́lá náà àwọn obìnrin orí tá anábì ń dáhùn yẹn lóhùn jọ kàn ń dáhùn náà lóhùn béèrè pé òun náà wàá dúró bínibíni yá inna Allaha la yastahi min al-haqq ọlọ́run ó ti ju òtítọ́ o ìwà anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin gbogbo èèyàn ìwà anábì sọ̀rọ̀ ǹjẹ́ obìnrin wà tó ní báwọn ọkùnrin bá bá lálàá lójú oorun ǹjẹ́ bóbìnrin náà bá lálàá ńkọ́ sóun náà wẹ̀ kò jó tó tì ń débẹ̀ ibi tá à ń lọ nìyẹn àlọ́bì ti dá lóhùn pé bẹ́ẹ̀ ni ànisa'u shaqa'iqur rijal ànisa'u shaqa'iqur rijal gbogbo ntọ́lọ̀ ń ṣe ń dandan fọkùnrin ló ṣe ń dandan fọbìnrin àfàwọn èyí tọ́lọ̀ ń bá fún rẹ̀ sọ fọkùnrin nìkan lélẹ́yìí àbẹ́yìí tó fún rẹ̀ sọ pé obìnrin nìkan lélẹ́yìí àmọ́ gbé tí ọba ti sá là ń bẹ̀ nù an-nisa'u shaqa'iqu rijal àtọkùnrin àtọbìnrin bákan náà la rí bí òfin Islam ní kúkúrú ìbéèrè tí àfa béèrè mẹ́jọ àmọ́ ẹ̀rọ ní gbogbo béèrè tó ń kálukú bá béèrè àyè béèrè níbi kọ́lọ́ nǹkan sàmọ̀nà wa tí èèyàn bá ń rí ntí ń dẹ́rù bá lójú oorun ntí yóò ṣe tí òfin ní máa rírú ẹ̀ mọ́ insha Allah anábì ti kọ́ wa anábì wa Muhammad sallallahu alayhi wa sallam oníkéèyàn bá fẹ́ fún nínú sunna anábì ni pé kéèyàn kọ́ tẹ ọwọ́ rẹ̀ méjèèjì báyìí àwọn méjèèjì kọ́ wá tú suratul ikhlas sí kul huwa allahu ahad kó sì ké almu'awwidhatayn kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ kó sì wàá mọ gbogbo àti bá ti ń ké kọ́ tu ọba ti ké kàtà kó kó tutọ́ sọ́wọ́ rẹ̀ báyìí nítorí bí ìgbà tó yẹn fàdégún àti tọ́kínkínní kọ́ wá mú ọwọ́ méjèèjì yẹn kó ṣe kínní kó fi ra gbogbo olùkágbára rẹ̀ bá kánú ara rẹ̀. Aisha tó àdìsí wa radiyallahu ta'ala anha ó ní ànábì máa dúró mọ́ àti máa ṣe àdúrà yìí púpọ̀ kódà ńgbà tí ó di pé ọ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam nípa pé òun ti mọ̀ pé ànábì kò lè fi àdúrà yìí lẹ̀ òun lòun wà dúró tí lòun bá ké ok lòun ké kíní ìsọwọ́ rẹ̀ but ọwọ́ ara rẹ̀ náà lòun wà fi nù látọ̀ pọ̀ wà ànábì ní àlùbáríkà òun ò ní ké sọ́wọ́ tara tó ń láti fi nù ànábì ọwọ́ ànábì náà lòun fi nù lára nípa fẹ́ fà àwọn àbùkárù yìí nìkan wà ní òmùra sí mo ń sọ ní ibì kan ní báyà bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹnìkan náà béèrè béèrè tọ́jọ́ báyìí ní ibòmí mo ní ọ̀pọ̀lọpọ̀ àáfàá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá súnà lónìí à ń gbàgbé nǹkan kan nu ara súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam òun ni al-azkaru nabawiya àwọn àdúrà tá nàbì máa ṣe tí ò ní jẹ́ kẹ́nìkan máa wá wulẹ̀ wá fi nǹkan kan tàn wá àbí nǹkan báyìí ló ṣe yẹn àṣírí kan báyìí àṣírí ń bẹ nínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam tó pọ̀ àmọ́ kì í ṣàṣírí torí tó bá já àṣírí ni àní máa rí lónìí azikaru ni kì í ṣàṣírí nípa báyìí kọ́ra bẹ́ẹ̀ pé tíra al-azikaru lil imam an-nawawi lè wọ́n lóra tíra kata ń pè ní al-azikaru lil imam nawawi kéèyàn ọ̀rà gbogbo ìgbésí ayé wa pátápátá kí làdúrà téèyàn lè máa ṣe gbé nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbé nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ bí kọ́.